والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم نلقاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس الثاني عشر في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصير ذي القرنين حفظه الله تعالى ورعاه خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا المرحلة الثانية من مبعثه صلى الله عليه وآله وسلم إلى هجرته مبعثه صلى الله عليه وآله وسلم عن ابن عباس رضي الله عنه قال أنزل على رسول الله صلى الله عليه وآله وسلم وهو ابن أربعين فمكث بمكة ثلاث عشرة سنة ثم أمر بالهجرة فهاجر إلى المدينة فمكث بها عشر سنين ثم توفي صلى الله عليه وآله وسلم أخرجه البخاري القفون أولان بالله لينا أترك قفون أسواج وأغاوى النبي محمد صلى الله عليه وسلم àbẹ̀lọ́ ọba kí ọba kẹ́ ànábì náà ti gbogbo àwọn sọ́hábà gẹ́ bí a ṣe tó ń bá lọ nínú iṣẹ́ àlàyé kitab sahihi sirati nabawiyya bayna yadik eléyìí ni nǹkan bí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá almarhalatul ẹlẹ́ẹ̀kejìlá almarhalatu athaniya من مبعثه صلى الله عليه وسلم إلى إجرته eléyìí tí a máa fi ṣe ìgbéyẹ̀wò àti ìdánilẹ́kọ̀ọ́ ní ibi ẹ̀kọ́ ilé ilé ní òun náà ni ìrìn àjò ànábì Muhammad ẹ́ léyìí tí ìpele ẹlẹ́ẹ̀kejì ìyẹn ni láti ìjọ tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ti gbé dìde ní ìjà ànábì ọlọ́run ọba títí tó fi di ìgbà tí ànábì ṣe hijra lọ sí Madina nǹkan tí ìpele ẹlẹ́ẹ̀kejì yóò máa dálé lérí nìyẹn bó ti já sí pé ìpele alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ ni pé kí a yọrí sínú ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kọkànlá òun náà ni ìbẹ̀rẹ̀ gbésí ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam látijọ́ tí wọ́n ti bí títijọ́ tí wọ́n fi gbé dìde lójíṣẹ́ eléyìí ọwọ́ láti ìgbà tí ẹ ti gbé dìde lójíṣẹ́ títí tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ti ní kí anabi Muhammad sallallahu alayhi wa sallam kó sì hijira lọ sí Madina na'am hadithu afawa Abdullah ibn Abbas tó fẹsẹ̀ rinlẹ̀ nínú sọ́ìlì Bukhari nínú sọ́ìlì Muslim òun ni wọ́n kọ́kọ́ fi ṣẹ̀rí ọ̀rọ̀ yìí ó sọ pé anabi Muhammad sallallahu alayhi wa sallam unzila ala rasulillahi sallallahu alayhi wa wàwọ́ abúná arba'in wípé wọ́n ń sọ kùránì kalẹ̀ fáànẹ́bì lákọ̀ọ́kọ́ gbà tí wọ́n kọ́ sọ kalẹ̀ fáànẹ́bì ànẹ́bì wà ní ọmọ ogójì ọdún jọ́nà lọ́hùn báfàwọ̀ abdullahi bin abbas bí ti ń sọ́tàn yìí nìyẹn ó wá tún wá mú ìgbà tí ànẹ́bì wá lò ní mọ́kà tá a ìgbésí ayé tá níbi Muhammad sallallahu alaihi wasallam tó lò Mákà ó ní famákàfà bí Mákà sẹ̀lẹ́sẹ̀ ẹ̀ṣàrọ̀ta sánà àníbi Muhammad sallallahu alaihi wasallam ó lò 13 years ní Mákà ìyẹn ni pé àníbi Muhammad sallallahu alaihi wasallam nígbàtí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi dá láyé tí ìgbà tó pé ogójì ọdún ọlọ́ọ̀bá ránṣẹ́ sí 23 years òun ló lò lẹ́ni tí ó fi ń jí sí ọlọ́run ọba ó lò 13 years ọdún mẹ́tàlá ó lò ní mọ́kà àfáwà abdullahi ibn abbas sahabiyun jalil radiyallahu anhuma ọlọ́run ọba kọjọ kọba kẹ́ òun àti bàbẹ́ ó ní summa umira bil hijrati fahajara ila al-madina wípé wọ́n pa nẹ́bì láṣẹ pé ìlú kèfèrí tó wà yìí ó jáde kó ń bẹ́ẹ̀ kẹ́sìn ó lè bá rọrùn fún ọ láti ṣe ó dẹ̀ ṣe jírọ fàmákàtà bí ha níbi tó ṣe jírọ lọ odò síbẹ̀ ó ń pèpè ń bẹ́ẹ̀ ìjísẹ́ ọlọ́run bá ń bẹ́ẹ̀ aṣàrọ̀ sí ní olú ọdún mẹ́wàá gbáko ń bẹ̀yẹn náà fún mẹ́tò ó fi yá sallallahu alayhi wa sallam nígbà tó lọ ọdún mẹ́wàá pé mẹ̀dínà lànẹ́bì àjẹpẹ́ ọlọ́run ọba kọ́lọ́run ọba kọjọ àlékún kẹ́gẹ̀ kọba wa ṣe fún ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam. أحداث السنة الأولى من البعثة عن جابر بن سمرة قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إني لا أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لا أعرفه الآن أخرجه مسلم إني لا أعرف حجرا بمكة فيه معجزة للرسول صلى الله عليه وآله وسلم نعم wọ́n a fẹ́ bẹ̀rẹ̀ gẹ́ bí a ṣe máa ń ṣe lálàyé nípa ìgbésí ayé àníbà Muhammad sallallahu alaihi wasallam nínú tírà yìí a mú wá àwọn ọdún kọ̀ọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ sí ọdún kọ̀ọ̀kan a ti ṣe lálàyé nínú tí a fa Abdullah ibn Abbas tó gbà wá tí bẹnu sọ̀rọ̀ Bukhari sọ̀rọ̀ Muslim wípé ànábì pé ogójì ọdún wọ́n sọ Kùránì kalẹ̀ fún ó dẹ̀ lo ọdún mẹ́tàlá ní Mẹ́kà ó lo ọdún mẹ́wàá òun ní Madina na wọ́n á fẹ́ ṣàlàyé ìgbésí ayé tà nẹ́bí lò ní mẹ́kà síwájú kó tó ṣe jírọ́ àwọn fẹ́ bẹ̀rẹ̀ láti sanatul ula ọdún alákọ̀ọ́kọ́ bó ló ṣe lọ ọdún alákọ̀ọ́kọ́ rẹ̀ àwọn nǹkan wo ló ṣẹlẹ̀ ẹ má bá wa ká lọ sanatul ula àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáàníbà Muhammad sallallahu alaihi wasallam nínú ìgbésí ayé àníbà Muhammad sallallahu alaihi wasallam ní ọdún alákọ̀ọ́kọ́ tó lò ní Mẹ́kà lẹ́ni tí ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ti ránṣẹ́ sí náà ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tí ọjọ́ mọ́ pé àníbà Muhammad sallallahu alaihi wasallam kìí ṣèyàn lásán àtàrí sẹ́mà òun ni tí a fà wá Jabir bin Samura gẹ́gẹ́ sí bẹnu sọ Muslim òní qala Rasulullah sallallahu alaihi wasallam ó ní òjíṣẹ́ ọlọ́run ọba ló sọ báyìí pé inni la a'rifu hajaran bi Makkah ó ní mo mọ̀ òkúta kan ní Makkah kana yusallim alayhi òkúta náà ma ń sálámà sí mi ànábì Muhammad sallallahu alaihi wasallam ọba tó yọ pé antọ̀kọ̀ mẹ́yà ṣáhù min khalqihi a máa fún lọ́rọ̀ sọ ẹni tó bá wù nínú ẹ̀dá rẹ̀ ń sọ̀rọ̀ kò sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ kó máa sọ̀rọ̀ yóò máa sọ torí pé innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun tọ́lọ́n bá gbèrò àti ṣe nǹkan kan á sọ fún òkúta náà máa sálámà sí mi àníbà Muhammad sallallahu alaihi wasallam qabla an ub'ath inni la a'rifu al'an ó ní síwájú kí wọ́n tó gbé mi dìde lójíṣẹ́ lòkúta náà máa ń ṣe bẹ́ẹ̀ àáfàá ni pé kò bẹ́ẹ̀ lè bẹ́ẹ̀ sáà ni ìpè nígbà tó súnmọ́ ìgbà tí ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam òun ni eléyìí máa ń ṣẹlẹ̀ bákan náà àwọn onímọ̀ tún fàyọ pé nínú àrísẹ́mà ti ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tún ṣe fáà níbà Muhammad sallallahu alayhi wa sallam tó tún máa ń dáni lágara ààyí ni mu'jiza èyí nínú àrísẹ́mà tó lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ṣe fáà níbà Muhammad bó ti rẹ̀ pé àrísẹ́mà tó ṣe fún ó pọ̀ lọ ń débi kọ̀ọ̀kan بداية نزول الوحي على النبي صلى الله عليه وآله وسلم عن عائشة أول ما بدأ به رسول الله صلى الله عليه وآله وسلم من الوحي الرؤيا الصالحة في النوم فكان لا, فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح ثم حبب إليه الخلاء وكان يخلو بغار حراء فيتحن فيتحنث فيه وهو التعبد الليالي ذوات العدد قبل أن ينزع إلى أهله نعم nínú ìṣẹ̀lẹ̀ ọdún àkọ́kọ́ nígbàtí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó gbé òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam dìde lójíṣẹ́ eléyìí gangan náà ni à ń pè ní bádé olè wáhì bìdáyàtì nùzúlẹ̀ wáhì bìdáyàtì nùzúlẹ̀ wáhì ìbẹ̀rẹ̀ sísọ̀kalẹ̀ wá yìí fún ànábì Muhammad sallallahu alaihi wasallam bó ti wọ́n pé hadithu yìí hadithu tó gùn ni adẹ̀ní máa ṣàláìka níwọ̀nba tákùkù bá gbà wá ma a tún máa bá lọ Aisha radallahu anha ó ní àkọ́kọ́ nǹkan tí a fi bẹ̀rẹ̀ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam tí a fi bẹ̀rẹ̀ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam àkọ́kọ́ tí kan rí minal wahyi nínú wahyi ar-ru'yatu as-salihah ar-ru'ya as-salihah òun náà ni ìlàlà tó dáa aláàrí ni ànẹ́bì ní ma ń rí láwọn àkọ́kọ́ yìí wọ́n ní kò ní rí àlá kan kò ní rí àlá kan ẹ eh, kò ní lálá kan ilà já àti mithla falaqi sọ̀rọ̀ àfi kí nǹkan náà wá gẹ́gẹ́ bí eh, àfẹ̀mọ́júmọ́ ṣe mọ mọ́lẹ́gbò yẹn nígbà tí ilẹ̀ bá ẹsẹ̀ mọ́ tó rùn ní ti yọ tí gbogbo ó clear gẹ́gẹ́ bẹ́ẹ̀ làlá tà bá lá lójú oorun bẹ́ẹ̀ ni ó ṣe clear ní ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ sáyé eléyìí nínú nǹkan àkọ́kọ́ ni nígbàtí lè ṣẹlẹ̀ sáà níbi Muhammad sallallahu alaihi wasallam thumma hubbiba ilayhi al-khala' wọn ànábì wa nífẹ̀ẹ́ sí kò máa dá wa ẹ̀rí pé ilé ìtí ń ṣẹlẹ̀ tó bá lálàá yóò ṣẹ àmọ́ nǹkan tó lọ́wọ́ bá fi sáànẹ́bì lẹ́mi tó jí ká nẹ́bì ò nífẹ̀ẹ́ sallallahu alayhi wa kéjọ pé ànábì ń tẹ̀lé wáàyí kan àbí ń tẹ̀lé rìsálà kan kò tẹ̀lé mẹ́sẹ̀jì kankan ẹ̀rí nǹkan tí ọlọ́run bá lásán àtàlà fẹ́ fi ránṣẹ́ sí kì í tí ì ṣẹlẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam kàn nífẹ̀ẹ́ kó òun náà máa dá wà ní wàkánà yáklú bẹ̀gọ́rì Hira ànábì wa máa ń pamọ́ sí i gáàrùlé Hira ààyè tí ń bẹ níbi àpáta Hira ààyè náà wọ́n ń pè ní Hira gáàrùlé Hira fayata anna sufi lẹ́ni tí ó yẹ pé òun náà ń sin ọlọ́run ọba ń bẹ wàhúwà àtàbùdú alayali zawata al'adat èyí tó yẹ pé àwọn bí kó lo bí àwọn ọjọ́ kan bẹ́ẹ̀ àwọn ìjọsìn pé ah, màá lo àwọn ìgbà kan bí báyìí eléyìí yóò gbé nǹkan tí àwọn onísúfí tí wọ́n máa ń ṣe kò gbé lẹ́sẹ̀ fáwọn ìdí tó pọ̀ àkọ́kọ́ òun ni pé ọlọ́run ò ṣe léyìí ní òfin tí gbogbo ọmọ tẹ̀lé torí pé ọlọ́run bá ń pèpè ànábì Muhammad lọ́wọ́ ń gbà yẹn ni so ẹni tó bá sọ pé òun fẹ́ mẹ́rin lára eléyìí àwọn náà fi à ṣe kálúwà táwọn náà ń lo ọjọ́ méje oṣù kan àbáwọn àkókò míì tí ó láwọn ń lò kódà aláwọn míì tọ́jú pé ó ní ọdún lẹ́wọ́n tó máa ń jáde ǹjẹ́ lèyí túmọ̀ sí kò túmọ̀ sí torí pé ọlọ́run ò fi ránṣẹ́ sí umma ìdí tọ́lọ́run ò fi ránṣẹ́ ni pé rí pé sọ́ábà kankan lọ́wọ́ yìí kìtì gbà islam islam gan ní àlàyé rẹ̀ kìtì bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́kan nínú àwọn sọ̀háàbá tó ṣe islam ọ̀kan nínú àwọn sọ̀hábà pátápátá tó padà gba islam àbí ìtìyàn bí sínú islam kò sẹ́nì kankan tó tẹ̀lé òru eléyìí pé òun náà fẹ́ lọ mọ́ pamọ́ síbì kan àwọn náà fẹ́ mọ́ lọ sàdúrà láàyè kan òun náà fẹ́ mọ́ lọ àwọn ọjọ́ kan níbì kan ìkẹta fi rí i pé kò sẹ́rí fún àwọn oníṣòfin nìyẹn níbi eléyìí àníbi náà máa ń ṣe nígbà tí kí islam tó bẹ̀rẹ̀ islam ti wá bẹ̀rẹ̀ òfin ẹ̀sìn tí islam tọ́lọ̀wọ́n ajúwe yẹn òun làwọn sọ̀hábà lò ló fi já sí pé gbogbo ọ̀nà ìyẹn ni a ti máa rí àǹfààní olówó iyebíye láti máa tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam. sallam nínú àwọn ọ̀rọ̀ èyí tí ó bá sọ láti máa rí ànábì tẹ̀lé bọ́lọ́run bá ṣe fẹ́ nípasẹ̀ ń táwọn sọ̀hábà náà bá gbà lọ́wọ́ rẹ̀ àti bí wọ́n bá ṣe ṣe ìyẹn náà fi máa mọ ìtọ́lọ́ọ̀bà Allah subhanahu wa sí àti èròǹgbà ọlọ́run àti tànẹ́bà Muhammad nínú gbogbo Kùránì àbí nínú hadith ànẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam náà wọ́n ní síwájú kí ó tó padà lọ sọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ yóò máa ń lo àwọn ìgbà yìí ní ibẹ̀ ويتزود لذلك <clears throat> ثم يرجع إلى خديجة فيتزود لمثلها حتى جاءه الحق وهو في غار حراء فجاءه ملك فقال اقرأ قال ما أنا بقارئ قال فأخذني فغطني حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ فقلت ما أنا بقارئ فأخذني فغطني الثانية حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ فقلت ما أنا بقارئ فأخذني فغطني الثالثة ثم أرسلني فقال اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم سورة العلق نعم Ànábì Muhammad sallallahu alaihi wasallam yóò padà lọ sí ọ̀dọ̀ Khadija tó bá lọ sí ọ̀dọ̀ Khadija yóò tún prepare àti lọ pamọ́ sáyé yìí láti wà níbẹ̀ fáwọn àkókò kan bẹ́ẹ̀ òun ni títí tí màláìka Jibril tó fi wá mú ìránṣẹ́ tó fi wá mú alukur'an tó fi wá mú aya àkọ́kọ́ súra àkọ́kọ́ wàbà níbi Muhammad sallallahu alayhi wa sallam fàjáàhù fàjáàhù malakun bí màláìka kan ṣe wá bá nìyẹn òun ni Jibril ó ní wọ́n sọ báyìí pé iqra ma a na bi kọ́ọ̀rì ẹ̀ onígbà ká anábì ni mi ì sẹ́ni tí máa ń fa àkọ́dọ̀ ni jìbìrìlù mú mi ó wá kó mi mara ó fún mara hátà bálagọ̀ mi ní jahad tí tó ó fún mi mara bẹ́ẹ̀ tó fi gbà mí níyànjú tó ó ṣe bẹ́ẹ̀ fún mi gan bó ṣe tún jù mí lọ nìyẹn thumma arsalani ó bá tún jù mí lẹ́ẹ̀ fàkọ́lá iqra nígbà tó ń sọ fún mi pé ká fàkútù mà ana bi qari ó ní mo sọ pé èmi èé e sẹni tí máa ń ka nǹkan ọba tún ṣe mí bẹ̀ lẹ́lẹ́kejì ọba tún jù mí ó tún sọ pé iqra tó kà lẹ́lẹ́kẹta ó ní bó ṣe tún mú mi nìyẹn ó ṣe mí bẹ̀ lẹ́lẹ́kẹta ó tún jù mí lẹ̀ ó wá ní iqra bismi rabbika alladhi خلق الإنسان من علق اقرأ وربك الأكرم wọ́n sọ pé máa kà pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba rẹ ọba tó yẹ kóun náà lọ dá gbogbo ẹ̀dá gbogbo tó yàtọ̀ sí ọlọ́run ọba ẹ̀dá ni Allah òun lọ́ba tó dá wọn eléyìí ni ìgbàgbọ́ ahlùsùnà àti gbogbo onílàákàyè ẹni tí ò sí làákàyè ni ò sì yàtọ̀ láàrin Allah ọba adẹ́dà sí ẹ̀dá tó dá tí màá fi sọ pé gbogbo nǹkan yẹn ọlọ́run ọba ni ọlọ́run ọba náà lànẹ́bì ànẹ́bì náà lọ́lọ́run ọlọ́run ọba náà làwọn ẹ̀dá tí pé ẹlòmíì bá débi pé pásítọ̀ ti ń bẹ nínú ṣọ́ọ̀ṣì nínú àwọn oníṣúfí ọlọ́run náà lòun náà táwa lọ́lọ́run táwa lẹ̀dá gbogbo wọn dàrú mọ́ra wọn lọ́wọ́ nǹkan yìí dẹ̀ yanjú lọ́dọ̀ gbogbo onílàáká ìpàtàpàtà torí pé bá a bá ṣe kéré mọ ló ń kà ká ní méjì àbí mẹ́ta a rí i pé àjọra wa o lè sọ pé ìwọ ni a kò tó sọ pé ìwọ náà ni b ìwọ tó jẹ́ a ọmọ tí bí ń ṣe látọ̀rọ̀ ọjọ́ ayé rẹ̀ wá kódà lé ní nǹkan tó bá hàn sí ọ nìkan tẹ́jọ rí ń ta tó bá ti kú ọmọ tí ń ṣẹlẹ̀ mọ́ túnmọ̀ sí pé ìṣe nǹkan kan náà nìyẹn kásá sọ pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọba tó ju gbogbo ẹ̀dá lọ òun náà lọ bá dẹ́dà láíláí laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir nǹkan ọwá tún káyà kejì pé khalaqal insana min alaqa ọba tó yẹ pé òun náà ló dá ọmọ ìdáníyàn níbi àtọ̀ lọ́gbọ́lọ́gbọ́ ọ̀nì iqra wa rabbukal akram mọ́ka ọba tá a ní ọmọ ká ọkọ rẹ̀ yìí òun náà ní ọba alápọ̀nlé jùlọ eléyìí òun ni ìtàn tí Aisha ti ń sọ nípa ìbẹ̀rẹ̀ wáhì lè tọ́ ẹ pé ó máa láti ọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ni àwọn onímímọ̀ náà sì gbà wá yanturu látinú Bukhari látinú Sahih Muslim a máa bá àdìsí ń bẹ̀. فرجع بها رسول الله صلى الله عليه وآله وسلم يرجف فؤاده فدخل على خديجة بنت خويلد رضي الله عنها فقال زملوني زملوني فزملوه حتى ذهب عنه الروع فقال لخديجة وأخبرها الخبر لقد خشيت على نفسي فقالت خديجة كلا والله ما يخزيك الله أبدا إنك لتصل الرحم وتحمل الكل وتكسب المعدوم وتقري الضيف وتعين على نوائب الحق hadith náà tó ń tẹ̀síwájú kébí àti sàlàyé pé hadith náà gùn díẹ̀ òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ó sẹ́rí padà lọ bá ìyálàwà Khadija bíntu Khuwailid radiyallahu anha ìyá dáadáa àpèjúwe tó ga jùlọ àpèjúwe ńlá ẹni tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sàpọ́nlé fún láyé tó ti máa sàpọ́nlé fún ní al-qiyama gẹ́gẹ́ bí ó sì fún wa nírò as-sadiqul masduq ẹni olódodo ẹni tí ayé gbà ipò òdodo ní sọ òun náà lànàbí Muhammad sallahu alayhi wa sallam ó ní ó padà sí ọ̀dọ̀ yálàwà Khadija lẹ́ni tí ń bẹ̀rù yarjufu fu'aduhu ẹ̀mí ẹ̀ ń gbọ́n tí ń bẹ̀rù lórí nítorí torí pé fàjá àhù málàkùn gẹ́bí ṣe ń bẹ níwájú ipé màláíkà kan wá bá jìbìrìlù ni léyìí tó yẹ pé ó sọ̀kalẹ̀ lérí àwòrán tó lọ́nà bá fi dá ní gẹ́bí ń bẹ nínú hadith mi tó jíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam torí tí ò rírí gẹ́bí ṣe ń bẹ nínú hadith mi pé ó ní nǹkan bíi six hundred yẹ ní jìbìrìlù ni sáàni níbi wá rí lórí àwòrán tọ́lọ́run fi dá tí ó dẹ̀ rí rí ẹ̀rí tí tọ́bá ẹgbà bá rí nǹkan tó ní ìyẹ́ méjì ìyẹ́ méjì yẹn wá tóbi ju báwọn yòókù ṣe tóbi lọ ẹ̀rí pẹ́rú ọba wa kí nǹkan wá pọ́gọ́rùn mẹ́fà ẹ̀rí pé ó tó nǹkan tí yẹn máa ń bẹ̀rù ìbẹ̀rù ilé yìí kọ́ọ̀fù tọ̀bẹ́ ẹ̀yìn ni kìí ṣe ìbẹ̀rù èyí tó lè sọ yẹn délẹ́bọ ìbẹ̀rù àdámọ́ ni kí n ò rí nǹkan tí máa ń dẹ́rù báyàn kẹ́rù ọ̀dẹ́ báyàn èyí wọn sí aburú mẹ́ ibi taburú wà òun nígbà tí wọ́n bá dẹ́rù ògùn báyàn wọ́n dẹ́rù àṣàṣì báyàn àbí yẹn ń bẹ̀rù àwọn èèyàn kan pé kí wọ́n má aṣaburú fún yàn kí wọ́n má ṣàṣìyàn kí wọ́n má lọ́wọ́ agbára òkùnkùn léyàn lórí eléyìí ìbẹ̀rù ẹbọ ni ọlọ́run bá lè yẹn máa ń fi orúbẹ̀rù yẹn fún àmọ́ bẹ̀rù eléyìí kò sẹ́ni tí àtànẹ́bí ọlọ́run àtẹni tí sànẹ́bí ọlọ́run nírú ẹ̀ lè ṣẹlẹ̀ sí ó wá padà sọ́dọ̀ ìyá wa Khadija ìwọ́n ń sọ fún Khadija àníbi sọ fún pé zẹ̀mìlúni zẹ̀mìlúni ó yá dásọ̀bùmí dásọ̀bùmí dásọ̀bùmí fẹ̀zẹ̀mọ̀lúhù yóò ti dáṣọ bà níbi Muhammad yẹn sallallahu alayhi wa sallam hatta zahaba anhu ra'i ìbẹ̀rù yẹn dẹ̀ kó tí tí bẹ̀rù yẹn fi kó fa níbi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn gbà lọ́wọ́ sọ fún Khadija akhbaraha la khabar ọsàn tó ṣẹlẹ̀ fún ìyálawa Khadija wọ́n ni a Muhammad sallallahu alayhi wa sallam kí lọ́rọ̀ ó ní à laqad khashitu ala nafsi mo ń bẹ̀rù lera mi lórí mo ń bẹ̀rù kaburú mọ́ ṣe mí pẹ̀lú tàní bí rí tí ó dẹ̀ rí rí kò gbọ́npẹ́ rí àmọ́ obìnrin rí tí ọkọ dáadáa sọ ìṣẹ̀lẹ̀ aburú pẹ̀lú ẹ̀ ìpé à bó jẹ́ pé nǹkan yìí ṣaburú àmúhùn ètí kò tí mà nígbà yẹn mómẹ́ǹtì yẹn nǹkan tó ó rinlẹ̀ jù lẹ́mìí ni pé ah, àbí nǹkan tó lágbára fẹ́sẹ̀ òun ni mo ti sọ fún ìyá láwa Khadija ó sọ fún ìyàwó ìyàwó dáadáa ìyá dáadáa ọsàn tó ṣẹlẹ̀ fún fàkọ́ọ̀láti kàkàkó inú rọ́bíṣẹ́ dànù báwọn kan ṣe máa ṣe lénìí tọkọ máa bọ̀ pẹ̀lú tó dùn kàkà kó rí fọkànbalẹ̀ ńlé wọ́n tún faburú yẹn kún fún ni orú obìnrin bí èso obìnrin rí obìnrin dáadáa gbogbo tó bá tiẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ yóò tiẹ̀ kọ́kọ́ káràmásìkì tó ṣẹlẹ̀ yẹn náà pé ah, bóò ni ó ṣe kọ́kọ́ gbé fúyẹ́ inú ẹ̀kọ́ náà dẹ̀ tún ni pé ká mọ̀ ẹni tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí bóyá aburú ló ń ṣe é àbí nǹkan míì àbí ń bẹ̀rù lọ́wọ́ a máa bomi tútù sí ni gbàràn mi dẹlẹ́rù lẹ́lòmíì bó bá gbọ́ bóyá ènìyàn pariwo kékeré òun pariwo ńláńlá nǹkan yẹn tí ìṣẹ̀lẹ̀ o lè ti rúkà ah, kí ní ìmọ̀ ń pààyàn ní ní tó mú yí àwọn èèyàn là ó ń fi kún pírọ́blẹ́mù ni wájẹ̀ kọ́kọ́ sọ pírọ́blẹ́mù yẹn kalẹ̀ náà máa wá solúṣàn sí i ẹ̀kọ́ lílé ìyáláwa Khadija ṣe bẹ́ẹ̀ kí ló ṣe ó wá sọ fáà níbi Muhammad sallallahu alaihi wasallam onígbé kálá á ń tó rò yóò rí bẹ́ẹ̀ ẹwọ́n tá níbi sọ orí mò ń bẹ̀rù lérí ẹ̀mí ara mi òun nínú kò rí bẹ́ẹ̀ ọwá ni wallahi ọkọ̀ fọlọ́wọ̀n bàbúra ẹwò ẹ̀kọ́ Islam ti dé àmọ́jọmọlúwàbí ẹ̀dẹ̀ ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ Islam pé mo folúwa mi búra mo fi Allah mi búra mo yòókù sí ìkàlọ́ọ̀hù abadan ọlọ́run ní dojú tí ọ láíláí ọwọ́ tó wá fi yí ànẹ́bì ìfísí yìí ìsìláàmù padà fi rinlẹ̀ tàbá lọ ka ìṣẹ̀lẹ̀ sí tó ṣẹlẹ̀ sí Umar ibn Khattab a ń padà bọ̀ wá sọ lẹ́yìn tíra yìí insha Allahu ta'ala torí pé afẹ́ padà yóò padà wá inshallah ta'ala iṣẹ́ ti ń bẹ̀rẹ̀ kí díẹ̀ díẹ̀ lérí rẹ̀ síyárú kòlàfà rashidin ìtàn àwọn sọ̀há àwọn kòlàfà rashidun kòlàfà rashidun ìtàn wọn inshallah ta'ala bá bá débi Umar ibn Khattab nígbà tí Umar ibn Khattab fẹ́ jáde kú láyé táwọn sọ̀hábà ti rí i pé wọ́n ní tó bá mú mic níbi tí wọ́n ti dá lọ́gbẹ́ wàrà yẹn dẹ̀ ń yọ jáde níbi tí wọ́n ti dá Umar ibn Khattab lọ́gbẹ́ radiyallahu anhu náà wọ́n lọ bá Umar ibn Khattab wọ́n ń gbé kíní yẹn fúyẹ́ fún Umar ibn Khattab wípé à ah, ìwọ ló ṣe dáadáa báyìí ìwọ ló ṣe dáadáa báyìí à ah, ọlọ́run ọba àárín kan pé yóò kẹ́ ọ ó bá nu ọlọ́run bá pàdé wájú ọlọ́run yóò san lẹ́san bí tó pé àárín kan àlìjẹ́nà fọ ìrẹ́ ni òjísálà Muhammad sallallahu alaihi wasallam promise láwọn àdìjẹ́nà báyìí láwọn àdìjẹ́nà báyìí láwọn iṣẹ́ dáadáa báyìí eléyìí nínú nǹkan tí a Islam tó fẹ́ni fẹ́ni tí ó bá wà lọ́dọ̀ ẹni tá burú ṣe pàtàkì jùlọ tó jẹ́ mùsùlùmí àbí tí ń bẹ̀rù pé ká burú ọmọ ṣeun a kò gbé fúyẹ́ fún a wà bá sọ̀rọ̀ tí ò fi ní ìjákàn torí pé níbi àwọn ọ̀rọ̀ yíngbà táwọn sọ́ábà ń ṣe báyìí àwọn onímọ̀ fààyọ pé nǹkan tó jẹ́ kí wọ́n sọ bẹ́ẹ̀ fún mọ́rùn-ún kàtọ́ọ̀bù ni pé kó mọ́ bá lọ bọ́lọ́run lẹ́ni tí ó ti lùsọ ọlọ́run pé la taqnatu min rahmatillah ẹ má ṣe jákàn kò ń bi àánú ọlọ́run ọba Khadija ẹ̀kọ́ ló Muhammad sallallahu alaihi wasallam wípé mo folú aburú ọlọ́run ní dójútì ọ àwọn àṣesí tọ́lọ́ mọ́ fi ń kẹ́ni lára àníbíà Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́hùn yìí fi jẹ́ kí àjálù aburú ṣẹlẹ̀ sí ni gẹ́bà níbi náà ṣe padà sọ́nú àwọn ọ̀rọ̀ míì wọ́n ní ìrẹ́ àníbì ìnáka látàṣìlò rahim ó máa ń so ẹbí papọ̀ wàtàmìlkàlà ó dẹ̀ tún máa ń ran àwọn ọmọ òrukàn àwọn aláìní àwọn ọ̀lẹ èèyàn ẹni tí ò rí ṣe ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti lè bí àbùkátà wọn bákan náà ẹni tí ò ní ó máa ń ṣe àánú ẹ̀ boys bọ́ìf ẹ́ wàtákìrì boys ó dẹ̀ tún máa ń pálejò lé ọmọ ń tọ́jú àlejò. bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó máa rin lọ lórí dáadáa ìdá níbi máa ń ṣe ìyẹn ní ìyáláwa Khadija ó sọ ilé ìfà níbi Muhammad sallallahu alaihi wasallam láti fi lè rán létí àwọn dáadáa tóun náà ń ṣe léyìí tó yẹ pé téèyàn bá ṣe dáadáa ẹ̀san dáadáa náà ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ní tí làákàyè ti sọ fún yàn ní tí ó jẹ́ sunnatullahi ala al-ard ìṣesí ọlọ́run ọba tí fi máa ń bá nílò lórílẹ̀ ayé òun náà ni pé ṣe dáadáa kọ́lọ́run náà fi dáadáa san lẹ́san alìjàzá min jinsil amal فانطلقت به خديجة حتى أتت به ورقة بن لوفل بن أسد بن عبد العزى ابن عم خديجة وكان امرأ قد تنصر في الجاهلية وكان يكتب الكتاب العبراني فيكتب من الإنجيل بالعبرانية ما شاء الله أن يكتب وكان شيخا كبيرا قد عمي فقالت له خديجة يا ابن عم اسمع من ابن أخيك فقال له واقه يا ابن أخي ماذا ترى فأخبره رسول الله صلى الله عليه وآله وسلم خبر ما رأى فقال له ورقه هذا الناموس الذي نزل الله على موسى يا ليتني فيها جذع ليتني أكون حيا إذ يخرجك قومك فقال رسول الله صلى الله عليه وآله وسلم أو مخرجيهم قال نعم لم يأتي رجل قط بمثل ما جئت به إلا عودي وإن يدركني يومك أنصرك نصرا مؤزرا ثم لم ينشب ورقة أن توفي وفتر الوحي رواه شيخان نعم آه ní ìgbà tí Khadija bintu Khuwailid tó bẹ̀rẹ̀ sí sọ báyìí fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam wípé ká Ànábì ó fẹ̀mí balẹ̀ lórí àwọn nǹkan tí ó rí dáadáa ni ẹ wo obìnrin dáadáa ẹ wo gbèsè rẹ̀ tí èkí gbẹ̀kọ́ Islam báwo lẹ́yìn àwọn obìnrin wa lénìí tá a wà ní Islam ìjà wa náà lo ìjọmọlúàbí wa ìjà ló ń tá kọ́ nínú ẹ̀sìn ká fi dáadáa sọ́kọ wa ni sáwọn tá ń bá ni sáwọn tó jẹ́ àwọn alábàáṣe wa ni ìjà lo ẹ̀kọ́ pàtàkì jùlọ nínú àwọn ẹbí wa nígbà tí Khadija rí báyìí ibi á ah, kí ló lè fi ọkọ mi yìí kí ló lè fi lẹ́mi balẹ̀ fantalaqat eh, fantalaqat bihi Khadija hatta atat bihi Waraqata bun Nawfal wọ́n wá lọ bá Waraqata bun Nawfal Khadija mú ànẹ́bì lọ bá ẹ wòròyìn tí wọ́n ń bẹ lára rẹ̀ ó rí pé ẹni yìí kò bá wọn ṣẹbọ rí kò gbèrú ẹ̀ àwọn nǹkan tó jẹ́ nǹkan èèwọ̀ tọ́lọ̀ ni a máa jẹ àbí tọ́lọ̀ ọba lásán àtàrà padà sọ́dẹ̀wọ̀ àníbì bá wọn kópa ń bẹ̀ ìwà tó lè sọ yẹn dọ́mọ yẹ̀yẹ́ àníbì bá wọn kì bá wọn wù ìwà àpọ́nlé ìwà òdodo ìlàmọ́nà níta níbi ìdúnnimá nìyẹn ó jẹ́ ní àpọ́nlé síwájú kọ́lọ́run tó gbé o lójíṣẹ́ náà obìnrin dáadáa yìí ó mú ọkọ rẹ̀ yíwọn ànábì wa Muhammad sallallahu alaihi mú lọ sọ́dọ̀ Asad na Abdul Uzza ọmọ ọ̀nkù ni wàkánà mọ̀rá kọ́tàná sọ̀rọ̀ fil jahiliya ó ti ṣẹ̀sìn Christian rí ní àsìkò jahili tí islam ti dé bẹ́ẹ̀ ni máa ń kọ báíbù pẹ̀lú èdè hebrew nǹkan tí ó kọ nínú ẹ̀rí báíbù pẹ̀lú èdè hebrew ní ntọ́lọ́run fún afúnkọ́ngbà yẹn wọ́n ní wàkánà shaykhan kabira ó ti dàgbà gan kódà ọlọ́run tún dán wò kọ̀dí àmì ó tún fọjú kọ̀díjà wa ń sọ fún ọ̀nkù rẹ̀ tó mọ̀ yìí pé inú àwọn tíra tó lóun ti sọ kalẹ̀ fáwọn ànábì kan rí ẹni yìí ti kọ́ dájú yóò mọ̀ nípa rẹ̀ ó rí òṣèṣe kó mọ̀ ń pa tí ó ṣẹlẹ̀ sọ́kọ̀ ọ̀hún yìí ẹni tí kọ̀díjà lọ bá nìyẹn àwọn míì àmà sọ kántankàntan ẹ̀rí ẹnìkan ti wá bá wa ní àyè rí kan ládùúgbò yìí náà ni wọ́n fẹ́ máa púrúfù pé èèyàn lè yẹ nǹkan o ok alánàbì kankan ṣeré ànábì kankan dán orí wọ́n sọ pé níbùdó ní kòdíjà mú ànábì lọ nígbà tí màláìkà wa bá mú níbo ló wá mú lọ so wá mú lọ lé aláyẹ̀wò ni òun rèé níbùláyẹ̀wò wà ẹjí ká lọ sí gbogbo kútùbù pátá mo ní a máa fi Bukhari a máa fi sọ̀rọ̀ Muslim a máa mú àwọn kútùbù mi àti máa fi hàn bíbáyìí ìwọ náà wá lọ gbé yọ̀ kan wá kó fi hàn wá pé ibi tí ẹ́ ànábì tí a kọ̀díjá ti máa níbi lọlé aláyẹ̀wò rí kó mú lọ́bẹ̀ eléyìí ní abala kéèyàn tọ àwọn onímọ̀ lọ tí nǹkan kan bá rúyàn lójú téèyàn ò ọ̀rá stáǹdẹ̀ nínú nǹkan tí ọlọ́run bá lásán àtàlá máa ń ṣe àbí nǹkan tó bá rúyàn lójú àwọn olè ṣàlàyé ẹ̀ fún yẹn nínú tírà ọlọ́run ọba eléyìí ti nímọ̀ ń pa tírà tọ́lọ́run ti sọ̀kalẹ̀ rí sẹ́ni tí ń kọ́ ni ọ̀wá ní mọ̀ tí ń kọ́ ni kọ̀díjà fi yàn tó fi sàlẹ́sà kò mú lọ sódà àwọn kèfèrí àwọn kò fà àwọn mùṣírikùn tó mọ̀ pé ìdọ̀tí ìtọ̀ làwọn èèyàn fi ń fọ̀gbẹ́ ó yẹ ti rí pé láì tí ìsàn kankan kalẹ̀ fi léyìí eléyìí dá yàtọ̀ èyí wà níbi Muhammad sallallahu alaihi wasallam irú ẹyẹ lẹyẹ ń wọ́tọ̀ kò mú ànábì lọ síbẹ̀ yẹn náà ọ wá ní ọ̀dọ̀ Waraqatu bun Nawfal tó mú lọ yóò ti dàgbà ọkọ̀ díjẹ́ wọn sọ fún pé mi ismaami ni daik akik gbọ́ in tí ọmọ ọmọ rẹ̀ tí ọmọ sọ fún ọ ọmọ ọ wá ní ẹ́ mẹ́rẹ̀dà òun ni yabna akhi mada taro àwọn lárúbá láìkì kí wọ́n máa pé èèyàn mọ́ra wọn especially tí wọ́n bá jẹ́ close family torí pé máa sọ pé ọmọ ìyá mi ọmọ bàbá mi ọ̀rọ̀ yẹn jọ tún múfẹ́ dání yóò tún fi ẹ̀mí ẹni tí ń pè gan balẹ̀ yóò dẹ̀ tún máa gbìnfẹ́ sí lẹ́mìí láwọn afáàfi sọ pé tàbá fẹ́ pè àwọn òbí wa ń jọ mi ká máa jẹ́ kó òórùn rẹ̀ ọmọ hàn pé bàbá mi màmá mi náà òun náà wàá sọ bẹ́ẹ̀ pé ماذا ترى فأخبره رسول الله صلى الله عليه وسلم خبر ما رأى انت النبي ناري وسي بيري سي كافون ورقه بن نافع ورقه وان صفا النبي يبي هذا ناموس الذي نزل الله على موسى إليه ني إميسي إرنسي tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún ànẹ́bí mọ́sá àdé sọ́látọ̀ sọ́lá ẹ̀ Waraqatu bin Nawfal ló ń sọ báyìí Waraqatu bin Nawfal ní wọ́n kọ́kọ́ ń kànú ara rẹ̀ náà ó ti rí pé orú ń tọ́lọ̀ ń sọ kalẹ̀ fún àníbì Musa lélẹ́ yìí orí nǹkankan orí nítorí báyìí báyìí báyìí àmàláìkà lórí eléyìí jẹ́ ìródùnú fún yìí ń bọ̀ àwọn tó wá jẹ́ nínú àwọn onímọ̀ ìwé wọn náà ló tún fà níbi lẹ́mí balẹ̀ pé olùtọ́lọ́ ń sọ̀kà fáwọn níbi tó ti síwájú ni wọ́n lọ́kọ̀ tó múlò náà fàálì ìwọ́n kọ́ ń kànú ara rẹ̀ pé yáàlẹ̀ ìtẹ́ni fi ń ha mo dẹ̀ níran kan kí táìmù láwọn afáfin sọ pé a lẹ́yìnṣà ní wọ́n máa ń lò fún nǹkan tó yẹ pé ọ̀rọ̀ jáwù fún nǹkan tó yẹ pé nǹkan tó súnmọ́ kó má ni tí ó bá dẹ̀ ṣẹlẹ̀ nǹkan tí ó jìnà ni ó wá ní pé lẹ́yìnṣà ní àkúùnà hayyan mú dẹ̀ níran kankan dẹ̀ wà láyé is yòkùríjù fi ànábì ètí ìgbàṣẹ́ dídẹ̀ ti ń gba táwọn ọ̀tọ́ fojú ẹ̀ rí wípé kí n dẹ̀ wà láyé ńgbà táwọn èèyàn rí ọba fi lé ọ jáde fàkọ́lá rasulullah sallallahu alaihi wasallam amòkùrìjì yahom ṣé wọ́n lè mi jáde ṣá kọ́lá náà oníbẹ̀ni lamya ti rajulun qattun bí mithli ma jita bi illa udi Allahu akbar ó lẹ́nìkan kìí gbé orú nǹkan tí wọ ànábì gbé dání yìí kìí gbé dání àfi káwọn èèyàn bá a sọ̀tá ìwọ tó bá ti rẹ́dì pọ̀ fẹ́ tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ tẹ̀lé ìlànà rẹ̀ máa ń rò yí pé ìgbádùn bíi kéèyàn máa jẹ búrẹ́dì kó máa mutí sí ni ká ṣe súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọfẹ́ sí islam tó yanjú yàtọ̀ fún islam tí wọ́n ti miss àbí èyí táwọn kan rọ kalẹ̀ fún wa nínú ìlú wa àbí èyí táwọn yẹn ti tọwọ́ bọ̀ táwọn èṣù ti fi ṣeré tí wọ́n ti fọpọlọ àwọn tó gbé kalẹ̀ ṣeré tó bá pé islam gidi èyí tọ́lọ̀ fi rán àníbà muhammad sallallahu alaihi wasallam ló fẹ́ ṣe ó rí àwọn oríṣiríṣi ìpèníjà wọ́n fọ́ tó rí náà fàá ó jẹ́ kó yé pé orin tọ́lọ́ ń sọ kalẹ̀ fún ànábì Musa ni o kí n dẹ̀ wà lọ́dọ̀ ńgbà tí iṣẹ́ yọ bàbá fi máa lọ kí n dẹ̀ jẹ́ ẹni tí ó wà láyé nígbà tí wọ́n bá fi lé ọ jáde ló wá fanta níbi fi ń béèrè béèrè pé a ṣé ó lè mi jáde ni ó ní ẹnìkan gbérun tó gbé dání yìí hmm kí wọ́n mọ́ bá sọ̀tá bẹ́ẹ̀ náà ni àwọn mùmínún ẹni bá jẹ́ olùgbàgbọ́ òdodo ẹni bá jẹ́ mùsùlùmí tó gbé dáwà àwọn ànábì yẹn dání bí ojú rí ọba ti ẹ̀rí tó wọn òun ló rí fìrìfìrì ìyẹn gbọdọ̀ wá mọ pàtàkì tó gbé dání nígbà àwọn èèyàn bá ń kàn lábùkù àbí wọ́n bá sọ̀tá bí kí wọ́n máa sọ̀sọ́kúsọ bí kan máa ṣèṣekúṣe sí i bóòlè yóò ṣe dúró lórí òdodo yàtọ̀ fáyẹni tó gba ìlànà tí ò dáa àbí tó wà lórí irọ́ tí wọ́n ń pè lákèésí o ó tún pé méjì ẹlòmíín jẹ́yà lórí ìbàjẹ́ ni ń jẹ́yà lórí ìbàjẹ́ ọlọ́run ò lẹ́sàn kankan tí ó san fún bẹ́ẹ̀ kódà tó bá tún ṣẹ̀fẹ́ nú wọ́n tún máa kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún àbó láǹfààní àti wámà kò tún wámà ń fi òdo ń fi ń sayé ń fìfẹ́ nú ń fi ń sagídí orú ẹni bẹ́ẹ̀ ò ní excuse amẹ́ni tó dúró lórí òdodo táwọn ọ̀tẹ́ ẹ̀sìn ọ̀tá òdodo yẹn tí wọ́n ń bá fà á ilé yìí ìlànà ọlọ́run ọba ni lérí gbogbo ẹni bá ti gbódòdó dání ọlọ́run ọba Allah subhanahu sọ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àyà fánibà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sọ láàyè kan pé wa kadhalika ja'alna likulli nabiyyin aduwwan minal mujrimin wákàfà bí rabbika hadiyan wa nasira ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala pé báyìí láti ṣe fún gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan ọ̀tá inú àwọn pòkì ìgbẹ́ ọlọ́ọ̀bà rẹ̀ ó tó lẹ́ni tí máa ń fọ́nà mọ́ ó dẹ̀ tó lálánà ṣe ọlọ́ọ̀tún èso àwọn àdìjẹnú tó yẹ pé àwọn apá kan wọ́n kàn mọ́ sọ̀sọ́kúsọ yuhi ba'duhum ila ba'din zukhrufal qawli ghurura tó yẹ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ni wọ́n kàn mọ́ fi ránṣẹ́ síra wọn ayọ́wà pé ah, eléyìí sọ eléyìí sọ àwọn ọmọ jọra wọn ní èsù kún wọn lọ́wọ́ èsù ti yé sí wọn lọ́pọlọ nǹkan kan náà lọ́wọ́ ayé síbẹ̀ ló fà ló fi jásí pé tẹ́hànà ní bá ń sọ́rọ̀ ní Egypt ó dẹ̀ máa ṣe dédé yìí tí ń sọ̀rọ̀ Nàìjíríà jọ mi tó mi bá sọ ní Iran yóò dẹ̀ máa ṣe dédé yìí tí ń sọ ní àgbà rẹ̀ ni náà ti ni bẹ́ẹ̀ ló dẹ̀ ní mọ́jọ́yìn kankan tó bá ti pẹ́ gbódòdó tọ̀ ṣe ti papọ̀ lórí yẹn ní tí sùn sọ fún yẹn náà in tí apá kan fi ránṣẹ́ sí ni kéèsò òun ló ní so ó ti àmọ́ ìpé táwọn èèyàn bá mọ ibi tóun ti rí wọ́n mọ àwọn tóun sọ̀rọ̀ wọn Ànábì Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni wárakọ́fún náà fàálì sọ báyìí fún ó wá ń sọ pé ó ní wáyín yóò tó ó bá yọ pé ó bá tó táìmù ẹ̀ tí táìmù ẹ bá bá mi láyé ẹ̀yìn anzur nasran mu'azzara ó ní màá ràn lọ́wọ́ gan ìrànlọ́wọ́ tí ò lẹ́gbẹ́ màá ṣe ìrànlọ́wọ́ náà fún ẹ. eléyìí lẹ́yìn ìgbà yẹn fún mọ́ lamiya ń ṣàbò wárọ̀kọ́ hátà tó fi yà wárọ̀kọ́ ọ̀pẹ́ láyé tí tó fi jáde kúrò láyé ọ̀fàtàrọ̀ lẹ̀ wá yí wá dúró that ọlọ́run dáwọ́ ìránṣẹ́ dó lẹ́yìn tí kúrọ́ lẹ́yìn gbogbo ìṣẹ̀lẹ̀ yìí kí ní ẹ̀wà pẹ́ díẹ̀ síwájú kọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ló tún máa wá sọ àwọn ọ̀rọ̀ míì kalẹ̀ lágbára ọlọ́run ọba a tún máa bá lọ tó bá tún di ní ọ̀la àbẹ̀lọ́run ọba Allah subhanahu wa ta'ala tí a gbọ́yé tí a sọ yìí kọlọba kó fi sí mizan àsánẹ́tẹ̀ ní kọ̀ọ̀kan wa aqulu qawli hadha astaghfirullahi wa lakum wa subhanaka allahumma wa bihamdika ashhadu an anta astaghfiruka wa